إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله اتقوا الله عز وجل اتقوا الله كما أمر أن يتقوا اتقوا الله قدر استطاعتكم اتقوا الله في أنفسكم واتقوا الله في أعمالكم واتقوا الله فيما استطعتم تقواه حتى تنكسروا من أهل التقوى حتى لا يكون لكم واعظا يعظكم بتقوى الله اتقوا الله وأنتم على الأرض لتكركم لتكرموا تكرموا وأنتم تحت الأرض واتقوا الله في هذا الشهر المبارك الذي وصفه الله سبحانه وتعالى قال شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وبين حكمة هذا الشهر فقال سبحانه وتعالى لعلكم تتقون وتقوى الله سعادة في الدنيا والآخرة تقوى الله فلاح في الدنيا والآخرة قال الله عز وجل إلا أن يعفو ويعفو الذي بيده عقدة النكاح وأن تعفو أقرب للتقوى عباد الله اعلموا أن للتقوى تفاوت بينها منازل كثيرة الله يبارك سبحانه وتعالى في دعوة عباده إلى تقواه وقال يا أيها النبي اتق الله وانتهى الأمر إذ دعا خير المتقين إلى تقواه سبحانه وتعالى وهذا دليل على أن تقوى الله لا ينتهي واعلموا أن هذا الشهر كما قال الله عز وجل شهر التقوى ونزلت تحت قول سيد الشجاع تقي مهاب عمر بن الخطاب رضي الله عنه كما نسب إليه قال حاسبوا أنفسكم قبل أن تحاسبوا ومحاسبة في هذا العشر الأول يجب على كل متيقظ ومحافظته هذا ثلث هذا الشهر وهذا الثلث الذي قد مضى لا يرد عليكم ابدا فاعلموا ما قد قدمتم في ذلك فان الله لا يضيع اجر المحسنين اتقوا الله وبعد أترى كل كاتب يقول شاء الله محمد صلى الله عليه وسلم إيه يا الله أوصيكم ونفسي بتقوى الله مكو يمي رامي أتهينا سيدي دار الله في سري والعلن من انتيا في عصاما يا أمي طوالا يا الله في القول والعمل من ورطان سوا من نشتلاش أبي الله وبالله سبحانه وتعالى كما أبي الله وبالله سبحانه وتعالى قرآن الله ولوري بأوره سبحانه وتعالى كما بيقول bàtà ní kápá báyìí náà ni wọ́n ń pè wá sí kábẹ̀rù ọlọ́run àwọn ti kú òlè ta wáyé ṣe tí ó pè wá mọ́ ká mọ̀ pé gbogbo ẹni tí àsìkò rẹ̀ bá ń kà pé òun lásìkò ó mọ̀ pọ̀ mọ̀ lásìkò kàkà àìlásìkò ò ní ìwọ ò lásìkò ó kúrò ní bíbá yóò ní rọ́bìnrin jẹ́ òun ọlọ́run ti ẹ̀yẹn padà لعلي أعمل صالحا فيما تركت èmi náà bá tiẹ̀ fún àwọn tí wọ́n kírun èmi náà bá fún àwọn tí wọ́n gbá ọ̀rọ̀ ọlọ́run ló da ọ̀run ló pé káwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ pé kàlà kàlà ó lè padà wá àmì ọlọ́run bàtà wà ní àǹfààní ọlọ́run yọ ọdún bẹ̀rù rẹ̀ ọlọ́run tó rọrùn téèyàn bá ti máa gbé e síwájú pé nígbà tí bá tó ní nǹkan báyìí bá tó ní nǹkan bí àwọn sílẹ̀ gbogbo tí èèyàn bá ń ṣe lẹ́ọ̀kọ̀ kan ní wọn ẹja tó wọlé iná èyí fi dọ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ kọba yọkù ọ̀nà sórí yòókù tó ṣe yanjú òun náà ni àǹtẹ́jà ọlọ́ha ògbé ọlọ́run náà sì bá àìlẹ́yìn òun náà ni ẹgbẹ́ wájú rẹ̀ òun náà lówó

gbogbo tí ń jó rírẹ yáyá ìrọ̀rọ̀ èyí tó ṣẹ́kù nínú tí ó pẹ́ ẹgbọ́n tí mo sáré sọ́nàtò sọ́nàtò ẹgbọ́n sọ́nà sọ́nàtò àárọ̀ tí mo sá ń sọ fún àwọn èèyàn rẹ̀ lẹ́gbà tí wọ́n ṣe dákan ó ní ẹṣẹ̀ sùúrù ní sọ fún àwọn onídán tí wọ́n gba Islam ní USA ẹṣẹ̀ sùúrù ẹ̀mọ̀ pé wọ́n ní aláàbò pàtàkì ẹ̀rí pé ah, ọlọ́run bá ẹ̀yìn lẹ́pàdà fún nígbà tó ẹ̀fẹ́ ìlẹ̀bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kò sí pè tẹ́yìn bí a ìbẹ̀rù ọlọ́run fún yàá pè tẹ́yìn kò sí pè tẹ́yìn ìṣe sí ìfi gbogbo kálẹ̀ fọlọ́run àwọn yọ̀ǹda kíní fọlọ́run ọlọ́run sì bọ́ sí dáa ọlọ́run ní ẹni tí bá ń fi tiẹ̀ lẹ̀ ìpín rẹ̀ kàkà mọ̀ sọ́rọ̀ tó àgbàkọrọ̀ yẹn wà ń tá fún àkọrọ̀wò ìtàpọ̀ oníyẹ́dá ìyọ̀ndà tọ̀dọ̀ ti kò sí wàhálà lọ́ni òun gbé ọkọ̀ tó ní ìpayà ó kẹ̀lé sọ ọmọ nù ọ̀rọ̀ payà lágbára ọlọ́run abẹ́ sọ èrò yìí ọ dáadáa torí pé àìsábà ronú sí kọ̀ ọ̀rá kí ló dé tọ́lọ́ fi fẹ́ pè wá wá ní yá ìwà ìlérí na áhùn takùnlọ tí kò tó kí ajé onígbàgbọ́ òdòdó ká wá sọ pé àwọn bẹ̀rẹ̀ ìgbàgbọ́ ṣe wọ́tàpọ̀ ààlà bẹ̀rù ọlọ́run ọ̀gá ní máa dé ọkàn ẹ̀gbọ́n tọ́lọ́ ni ọ̀láyíká ọmọ ìmọ̀pinnu na hapọ̀ tápọ̀ àti ọ̀bẹ̀ yẹn àbẹ̀lọ́run ọba kó ṣe wá lórí bẹ̀rù rẹ̀ nínú àwọn nǹkan tí alìmọ̀tẹ̀ ìlú ni ká ọ̀rọ̀ yìí lágbájá àbọ̀rọ̀ yìí hàn pé aláyọ̀ gbọ́ ọ̀kan yìí lámùfihàn bá kùránì ọlọ́run ló wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ. Màmá ní àrùn láyé ogun láyà kàwé owó náà àti ìsàwọn yóò ṣe wá gbọ́ ọ̀kan yìí wáyé. Kan ní àlùmọ̀tẹ̀yàkì ẹ̀ ń tọrọ yìí lójú rẹ̀ ńlá. Bóò ni ti máa ayé ọ̀fẹ́wọ̀n ayé ọ̀fẹ́wọ̀n ọ̀dà ó nífẹ̀ẹ́ rẹ̀ tí ó ṣe mi lórí láyé tó ní nǹkan kan láti kí àwọn kò ní sọ́lọ́run fẹ́ ọlọ́run kọ́ ìṣúra tí kì ní ó ṣe mi lórí láyé kí àwọn ápùn ah, fẹ́ yóò pa mí lára láyé kò sí mú ọ̀tá àkíní ẹ̀ bí ẹ ọlọ́run ká ara rẹ̀ ó pa ara rẹ̀ nínú kùránì ọlọ́run sọ sọ́rọ̀ tó Ibrahim ó ní wàkọ́ọ̀lẹ̀ lẹ́bí na kẹfà àlèrúsùlẹ̀ lọ́lọ́fẹ́ ìjẹ̀lẹ́kùn min ardina alkọta lọ́dúnná bí ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد وقال الذين كفروا لنخرجنكم من أرضنا àwọn ìfìrí ní gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀sẹ̀lọ́n ẹgbẹ̀ríkà tẹ́fẹ́ níwà kúrò ní tààtẹ́lẹ̀ àwọn bàbá wa wọ́n ti mẹ́ àwọn mẹ́tàrún na fi mílẹ̀tìnà àbíkẹwà bá sí tánzí ọlọ́ni fa áwọ́ ha ilẹ̀ iye mọ̀rọ̀bùrùn ọlọ́run ti yíó yíya wọn nígbàgbọ́ òdodo ẹn tí ìsànàbí ọlọ́run náà lè rí wọlé wọ́n ma dẹ́rù bọ̀ ọlọ́run ti fẹ́wọ́ kàbàlẹ̀ gẹ́gbà wọn fọ́ àtìsọ́ pé kírísọ́tì ìmúra ti fìràwò nígbà tí wọ́n fẹ́ ju òkúta ní ìdàkàbẹ̀ ìta àwọn àtọ́lọ́ ń ṣe àgbẹ̀ náà wọ́n lọ ju òkú báyìí lórí wọ́n ní ìrẹ̀ rẹ̀ tí wọ́n yóò mọ̀ sáwọn ẹlé mọ̀ pé àfihàn pọ́lẹ̀ rẹ̀ ikú rẹ̀ kò jẹ́ kú mọ́ ọlọ́run fi lọ́kàn ó gbọ́rọ̀ ọlọ́run ọmọ nínú sọ́rọ̀ tó ìrọ̀ ayé lọ́lọ́ ni ní ìlà في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء ولا ọlọ́run bá ń sọ fún wa subhanahu wa ta'ala wọ́n ní la nukhrijannakum min ardina àìlè ìpẹ́mí àwọ́látà ìrònúnà fi millatina àyíjò ìyàwó òní nílé òní tí àbútàbá ṣe táǹsí ọlọ́nìfà àwọ̀há ilé ìmọ̀rọ̀gbòrò nà lórí kánàbọ̀lì gbogbo wọn parẹ́ àdéhùn kọ́kọ́ wáyé lákọ̀ọ́kọ́ sọ́kàn wọ́n lánú sí náà pẹ̀lú áwùgbè mi kẹfàfà ọlọ́ni àwọn ẹ̀yìn láwà fún lórí ilẹ̀ ilẹ̀ mi ní báyìí àwọn yóò ti lọ dáríkà nǹkan méjì ni ó sì ìmọ̀ ní kọ́ọ̀fà mọ̀kọ́ọ̀mí wà kọ́ọ̀fà wà yìí kìí ṣe gbogbo èèyàn ní ó ní irú tí yòdò yòdò kan ń bẹ ẹ̀ fi dọ́gbọ́n fọ́lọ́ ẹ̀ ó ní sí dáadáa ibi owó ti máa ní máa nìyàn ẹkù zàkájọ́wà ó yóò ní mọ́ níbẹ̀ ẹ̀yà ẹkù zàkáwà àwọn mùsùlùmí àwọn mùsùlùmí jíyà ẹ̀sà kò wá wọ́n sì kò rú náà ìṣàlá tó parí sàn àwọn ìwà àwọn ìyà lọ àbò olówóra ìṣàlá lọ́n sọ akọ́ mẹ́ alàmìláìkà ìfẹ̀lẹ̀ kọ́ọ̀rọ̀ mọ̀kọ́ mi ẹ̀ tí ó nírú ilé ìṣẹ́ tó bẹ̀rù ọlọ́run yóò mọ̀kọ́ mọ̀ wáyé ẹ̀ tó bẹ̀rù pé ah ìyà kan bẹ tí ń bọ́ ìwà yìí ní ọgbẹ́dẹ̀ òkè à àwọn ni a fi lọ́kàn balẹ̀ ọlọ́run yá wà ní àwọn mímọ̀ nǹkan ọ̀fọ̀ àwọn kọ́ mọ́kù wọ́kọ́ ọ̀fọ̀ wà yìí dà àwọn tó ń bẹ̀rù bí wọ́n ti dún wájú ọlọ́run ọlọ́run àti mọ́mí yawma yaqumu an-nasu li rabbil alamin níjọ́ tí ò lè sí escape route kàkà kò sí téèyàn lè ṣe yá pọ̀ ní musáfẹ́ ọlọ́run ni aláì yọgbọ́nà ọláì kàndà wọn lọ fún ní yawmi azim yawma yaqumu an-nasu li rabbil alamin ọlọ́run kó mú sọ gbogbo wa nínú ọgbọ ọjọ́ náà ibi tá a bá wẹ̀wà dé mẹ́wàá ní ó dìlé yìí ìdá mẹ́ta nínú gbogbo oṣù eléyìí tó ti lọ ìpìlẹ̀ padà wọn láyọ́mọ̀kíyà wọn ìta ṣe níbẹ̀ overall score oníkàgbùn ọmọ ọlọ́pàá rẹ̀ a tó bá ti dáwẹ̀ báyìí af'al af'al af'al af'al af'al hal fa'alta shay'a wala af'al wala af'al wala af'al bi shay'in sha'a bi shay'in wa la ta'lamu ma a'lamu hal tarakta min shay'in tó fi kankanlẹ̀ kọ́lákọ̀ inú àrínú àwọn ọ̀nà méjì ni a pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ oní iṣẹ́ ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́jì oní gbígbé àwọn kan tí ń pa àsìkò wa jẹ́ yẹn Ramadan tí ó ti ẹ̀ yàtọ̀ tí Facebook yà ẹ̀kùn gbàwẹ̀ lọ tó yàtọ̀ ní TikTok yà ẹ̀kùn gbàwẹ̀ lọ ibo ló ti yàtọ̀ sẹ́yìn ní sáyìn wọ́n gan rí pé ah, ẹ̀wọ́n láǹfààní wà ń bẹ àkáàlì àṣìgáàrì inú ìmọ̀ bízí ìyàmá ni ó ní nǹkan mítọ̀ bẹ́ta ó lórí gẹ́ inú oṣù rí wọ́n wọ́n kìrọ àti ìkòrán kò gbọ́dọ̀ bọ́ ọlọ́kọ̀ ìlú ni ó ní yálà lẹ́dí máa kàfáwò zambo fi rọ́jábẹ̀ hàtà fi ṣáà ṣàbáyé gbogbo wọn tó jẹ́ pé láti mọ rọ́jà bèé sí rutin kan náà lórí máa tàfáhù zambo fi rọ́jà bèé rutin kan náà ni tó bá kí wọn náà kó ẹ̀kọ́ nígbà káàkiri fún rẹ̀ fóònù yóò lọ tẹ̀ tẹ̀sẹ̀ṣẹ́ àti wọn send message àwọn ìyàwó wọn kò nígbà kan tó lọ pé kìí ilẹ̀ jẹ́ ẹja àti àrónú àti ìran ẹ̀ṣẹ̀ wọ́n ti dèṣùmọ́lẹ̀ ní ìsìnwọ́lú gbogbo tó bá ṣe ní ìsìn كما قال الشيطان قال أن صصف الشيطان صف مصف إبراهيم قال وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدته فأخلفتكم الله أنشأ عليكم وعد الحق عليكم دلو ووعدتكم إمن أنشأ عليكم فأخلفتكم إلي أقوالي وما كان لي عليكم من سلطان إيه في تقام يوم إلا أن دعوتكم فاستجبتم mo rí pé àti máa pẹ ní níbi yóò dámi ló mo gbá tó lọ́lá ń kó lọ́wọ́ yí ìsìnkú ní tó lára wọ́n náà sì gbà díẹ̀díẹ̀díẹ̀ mo bá ti ẹgbẹ́ ẹ̀sùn ma antum musrikhiya wa ma ma ana bi musrikhikum wa ma antum bi musrikhi ali jawra wa siyaya wa gbo inni kafartu àwọn te mo sọ pé ayesu ni mo tuba ku be is inna zalimina lahum adhabun alim so <clears throat> ó ní ọkọ́ dí àzọ̀lẹ́kà ṣáàrù sọ́rí ba'dahuma bó sì sí nínú rọ́jà náà ló ṣe ṣàbáà ṣàbáà tàbí yàtọ̀ sí rọ́jà sallallahu alaihi wasallam قال عائشة رضي الله عنها ما رأيت رسول الله صلى الله عليه وسلم أكثر صياما في شهر غير رمضان من شهر شعبان ànábì ò gbàwẹ̀ tó pọ̀ tó wàwẹ̀ tí wọ́n gbà ń ṣàbà wípé àti ṣàbáàrì lànábì ti ń pèpẹ̀ ni wàkọ́dí àgbàláka ìṣàhùrù sọ́rùmí bá dáhùmá ní ìsìn àsìkò àwẹ̀ ti bí ọlọ́run gbogbo wálẹ̀ فلا تصيره أيضا شهر إصيان أجاك تون شهر إصيان يا بيو دادا فلا تصيره أيضا شهر إصيان ما صوص هنا جوز بيان في يقوى الله ألو بيرو بيتما يقوى كان بيان شهر أبايل فوض تكنا تمر الكيام وأن تستبدل الذي هو أدنى بالذي هو خير هذا من الإصيان يعني لو تو ọ̀rọ̀ ti yíwọ̀ ó ti mọ́ tí ń bẹ́ wájú rẹ̀ ọ́ nínú oṣù iná ò wá gbìyànjú pé à lẹ́yìn bá fọ́ egun ní oṣù àtò padà ní ṣàwárí ó tó bẹ́ẹ̀ kún ní sáàtà ti parí oṣù rẹ̀ jáde hospital ó ní fọ́lá tó sọ yìí ohun aidan ṣàhàrà ìsíyà fahmil ala jásàdé tárùjú nàíjà wọ́sọ́rọ̀ mọ̀ tó tọrọ àyíṣáàjọ bí ní ìrọ̀ rẹ̀ àà tí mo ti mọ̀ wípé tí ó wá burúkú wọ́n pè ọjọ́ ìlàlùkẹ́ àwọn ọmọ ní àkókò díẹ̀ ẹ̀ bá ti mọ̀ pọ̀ náà lórí ọ̀ wọ́n ní just two pages like àwọn ìjẹ́ wọ́sọ́rọ̀ mọ̀ tó tọrọ àyíṣáàjọ bí ní ah, ìrọ̀ ni àwọn kan wà pé wọ́n gbà wípé àwọn ẹran kan wọ́n kọ́ àmìlọ́wọ́ aláàsùn àtàlà kó sọ ìgbẹ̀ àti ipò rẹ̀. ó ní tàbátàtà àrífùmí ma ń sọ ọmọ mi sálẹ̀fẹ̀ tó wá wá ń sọ lẹ ní ìsìnká ah, pé ẹjẹ́ ẹ̀sùn díẹ̀ ó ń pọ́rún sáré tàbátàtà àrífùmí ma ń sọ ọmọ mi sálẹ̀fẹ̀ bí áhàlìn wájí rọ́ọ̀lìn wá ìkwáàlìn àfúnáwò mọ̀ọ̀tù بعدهم أفنهم الموت واستبقاك بعدهم يوانا فراري كم أنت تعرف ممن صام من سلفي وانا فراري لما روي طبعا àtàdì yóò àlàyé ní last three years yóò àjọgbàwẹ̀ yóò ìyàwó mi àjọgbàwẹ̀ yóò màmá mi àjọgbàwẹ̀ yóò àjọgbàwẹ̀ tẹ́lẹ̀ kúrò àwọn ọmọ jíwá wọ́n náà ní ìrántí àwọn àǹfààní ẹ̀ ló tó bí wọ́n ń tayò tí wọ́n tẹ̀fẹ́ sínú kí àwọn àkàkà ṣe àǹfààní ẹ̀ owó dùn mọ̀ yàtọ̀ nínú ṣáàrù Ramadan kam anta ta'rifu mimman sama min ìtawàwà ìlọ́njẹ́ àrí orí bẹ̀ dáadáa ọlọ́njẹ́ àrí orí bẹ̀ dáadáa ọlọ́njẹ́ àrí orí bẹ̀ dáadáa ó ní àfúnáwòwòlè mọ́wòtù wàsàkọ́ọ̀ka bàdáwò ọlọ́run ní kí kó kó àwọn èèyàn lọ ó wá sọ fún ọ pé ah, mo wà àwọn tí ah, kò ti kó súnmọ́ra pọ̀ wà máa àkọ̀rọ̀gbà yìí alkọ́sì nínà dáì ibi tí wọ́n lọ yìí àwọn náà nílé gbà wẹ̀ ẹ̀tọ́ bá wá jẹ́ pé àwẹ̀ ìlọ́lọ́run kọlù sí lálẹ́sìsì ìkáàbẹ̀ bí lẹ́wọ̀n máa fún rí àná àádá áfẹ́rù síyámihi gbẹ́tọ́rọ̀ bá kọ pé ilé ìní láti tí ó gbà mẹ́wàá méjì lọ báyìí wọn náà kàn rọ dáadáa fi kọ́ọ̀lì sayyidi shuja taqiyyu muhar umar bin khattab radiyallahu anhu hasibu anfusakum qabla an tuhasabu الحمد لله وعده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين وأصحابه الأخيارين وعلى كل من صار على نهجهم إلى يوم الدين وما بعد بعد الله تذكرة من الله سبحانه وتعالى ومن رسوله عليه الصلاة والسلام قال عليه الصلاة والسلام بحجة الوداع هل بلغت اللهم اشهد وبلغ النبي صلى الله عليه وسلم هذه رسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة حتى تركنا على محجة البيضاء التي ليلها كنهاية لا يزيد عنها إلا هالك عصمني الله وإياكم من الهلاك أكبر الله أطلع لكم يا سيدي إن شاء الله محمد إنما هو ọ̀rọ̀ olówó أنا tánàbí Imam Hassan al-Basri àwọn náà tú ayà ọlọ́run Suratul Mulk àwọn náà tú bẹ́ẹ̀ ọlọ́run sọ pé tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala pé alladhi khalaqa al-mawt wọ́n ni wọ́n àmọ́ Hassan al-Basri sọ pé abadan abadan láíláí na yẹ jẹ́ alọ́lọ́run almusri ìnà ìtọ́ à ẹ tó gbìyànjú tó ṣiṣẹ́ ọlọ́run ní fi wé máa ń bá tọ́ àwọn àwọn ẹgbẹ́ kò sí kankan ọlọ́run ní bí àwọn èyí sí ó sì iṣẹ́ náà ó sì kankan kọ́ọ̀lá ẹ̀yìn máa وقليل من عبادي الشكور او سيكه هاي او ني سيكه كلا نبي يوسف انت انت يا قوم ربي اه كنا نبي صلى الله عليه وسلم وواني حتى توارى متقدما صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم من بطأه عمله لم Ah, nǹkan kan ń sọ pé ah, ah, gbogbo rí bákan náà ọ̀nà gbọ́dọ̀ yàtọ̀ kò sí ìkàgbà náà ni ma ń bá pọ́ àwòrán àmàlúhù láti ìṣẹ̀rẹ̀ ìrú nasàbà anábìnrin gbogbo ẹgbẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni wọ́n rojú wa jámọ̀ kankan fún wọn ni àwọn bàbá àbí káàdà àbí olè sàfàní fún gbogbo ẹgbẹ́ òkè ẹbí rẹ̀ ní kúrà kò jẹ́ bí àdínábì sallallahu alaihi wasallam abẹ́lọ́n ó sì àmì nǹkan kan wá ọ abẹ́lọ́n wà lọ́wọ́ ọlọ́njẹ́ alẹ́ iṣẹ́ ọlọ́njẹ́ jẹ́ tí ó tẹ́ọ̀tẹ́ ọgbà ọlọ́njẹ́ ó ṣe jẹ́ sọ́bà bí اللهم انصر الاسلام والمسلمين وانصر المسلمين في كل مكان اللهم انصر المستضعفين من المسلمين في كل مكان انصر المسلمين المستضعفين في كل مكان اللهم كن معهم ولا تكن عليهم اللهم انصرنا على اعدائنا وانصرنا على من ظلمنا انك على كل شيء قدير قوموا الى الصلاة